أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا adúpẹ́lẹ̀ ọ̀dọ̀ ọlọ́run tó tó fi wá ṣe tó ń gẹ́ dáadáa sí kí á jókòó ní àsìkò yìí wọ́n bá ṣe kí a bá lò fọ́nà kọ́ wa fi àlùbáríkà sí lánàá la sọ̀rọ̀ lórí ẹlẹ́ẹ̀kọkànlá nínú ipò tó gbọ́dọ̀ mọ́ wà fún ẹ̀mí lójú kànáà tí

àwọn tí wọ́n mọ ara kan lọ́dọ̀ ọlọ́run kó tọ́lọ́ oṣù dáhùn padà lé ayé táwọn òfin wa fún tò yẹn ò lè ṣeé ṣe mọ́. a sì ní pẹ̀lú ìran kan tá a bá ran kàn yìí a gbọ́dọ̀ mọ ara kan pẹ̀lú mímọ ṣiṣẹ́ tọ̀ ọ́ kìí ṣe pépé èèyàn wá farahẹ ọlọ́run àti kọ́mọ ṣiṣẹ́ ìbádà kọ́ wá máa ní òun lágbèlè pé ọlọ́run ṣe dáadáa fóun kódà ẹlòmíà máa ṣẹ̀fẹ̀ tí ọ̀dà ẹnìbọn ọlọ́run bá bínú sí ìtọ́ tó bá ju báyìí wọ́n kọjá náà wọ́n kàn bọ̀ àlùjẹ̀ náà nìyí àwàdà tí ẹ tilé ayé náà ní í ṣe yẹn ìbẹ̀rẹ̀ láti wá mẹ́nubà wípé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n pé oríṣiríṣi nípa rọ̀jáwò yìí nípa ìrànkàn yìí àwọn méjì ń bẹ tá fẹ́ tó ti ṣẹ̀rí ọlọ́mu ìkan bẹ tí ó ṣẹ̀rí àmú ẹni tó bá ṣẹ̀rí ọlọ́run mu ẹni tí ìran kan tí sì ń ṣiṣẹ́ tọ̀ pẹ̀lú kó ṣe ìtẹ̀lé tọ́lọ́run tó ìṣe mọ̀ pé nímọ̀ wípé ìtẹ̀lé tọ́lọ́run lélẹ́yìí tí wọ́n á ṣàgbé ìlé lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún ládàá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ adé àgbélé dáadáa ní ìbẹ̀fún afẹ́yẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó dá ẹ̀ṣẹ̀ tọwọ́ túbá tọgbà pé ọlọ́ọ̀ba a máa gba túbá ẹ̀dá tó sì ṣe àgbéǹde àánú ọlọ́run àmójúfò ọlọ́run sùúrù ọlọ́run lórí ẹ̀dá rẹ̀ àti ọrẹ rẹ̀ a ní àgbẹ́kẹ̀lé bẹ́yẹ àgbẹ́kẹ̀lé tó dáa ni ibẹ̀ láti wá mú áyà nínú Nisa ẹ̀rí pé àkọ́kọ́ áyà kan wá nínú eh, seventeen ibi ìtẹ́lẹ̀ kejì tá dé lánàá tá a sọ pé ẹni yẹn ọ̀ràn kan àmójúkú ọlọ́run ìran kan yẹn tá a fẹ́ ni àwọn amú àyàwó anusúrọ́tù nìsá àyà seventeen àti ìtútán tọ́lọ́ balẹ̀ kí ọlá ń sọ fún wa bẹ̀ yìí إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما ọlọ́ni àwọn èèyàn títúbá wà fún tọ́jú ọlọ́ọba ó ti fún wọn gba wọn náà ni àwọn tó lè pé ya amalu na sú abidaha láti inú àwọn tó pé wọ́n ń ṣe àìdá nítorí àìní àròjinlẹ̀ ìtumọ̀ jahala ní èdè a máa jẹ́ àìmọ̀kan láti bí jáhálù ẹni tí ọba nímọ̀ sí nǹkan tó ẹ̀ṣẹ̀ ni tó sì dẹ́ṣẹ̀ yẹn nínú ṣẹ̀rí àti àfẹ́kan ti mójú kúrò fún onídìí wọn pé ìnáwó táwọ́tọ̀ alàlọ́ ìlélẹ̀ dínà yà á màlúù náà àbídà àlàtì wọn ò nídìí yẹn ẹni tó ṣe àṣìṣe nínú òmòrò fìkìlíyà àbí àmà tó jẹ́ tó kò ní ni ṣẹ̀rí àfẹ́kan ti ọpọlọ ti mójú kúrò fún tẹ́lẹ̀ tí túmọ̀ sí pé eléyìí ṣe jàhálà ìtọ́wà bí ta ìmọ̀ kan ṣùgbọ́n àwọn wọ́n tún sí wípé àìní àròjinlẹ̀ láti ti ń dẹ́dẹ̀ lọ àbí ó nímọ̀ tí ò lò ó kò ṣe é wọ̀ níbi káṣọ fẹ́ tó nímọ̀ tí ò lò kápò náà ní jàhálà kápò náà láláìmọ̀tàn ó náà ti kó síbi áyà yìí ẹni tí ò lo ìmọ̀ rẹ̀ ọlọ́run sì lè tún dátúbà rẹ̀ náà ọlọ́run dákùnrin ká gbàtúbà wa o ìta mọ́mọ́ ṣe àti ìta àti ṣe ọlọ́run dákùnrin ká gbàtúbà wa èntókè àti èntótóbi ọlọ́ngbà tó bá wà ọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹnìkẹta tó tó kó bẹ̀ ẹni tó ṣe yí pé kò ní mọ̀ pé nǹkan yí ọ̀dà ṣùgbọ́n o lọ́sàṣe ètò tí ọ̀dọ́ ti wádìí tó jingiri lórí ẹ̀ o náà ti kó tẹ́tẹ́ àbí ẹ̀rí ọkàn látọ̀dọ̀ ọlọ́run ti ń bẹ fún tọ́lọ̀ ti dámọ̀ gbogbo ẹ̀dá síbẹ̀ náà ó tún sorí kunkun ètò ń bá ìmọ̀ kan lọ ẹni tó sì lẹ́sì ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam ọlọ́run ni wà máa ń jẹ́ fún sẹ́tẹ́tẹ́ ẹ̀rọ ní Islámi dinan fọlá ń yí tó bá làmì lẹ́kùn wà wúwa fílẹ̀ àṣírọ́ ti múnà lọ́kọ́ sí i ẹ̀ yóò tó wá sẹ́ta ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ tó sì ẹni òkú wájọ́ mi náà eléyìí túnmà sí pé kí ó ń túmọ̀ sí pé ó wá ìmọ̀ ẹ̀dá tó lọ́n sì dá mọ́ mọ̀ pé àìsí nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tóun náà bá wá túbá tó lóun ò ṣe mọ́ bá lè ọlá gba túbá rẹ̀ ṣùgbọ́n kò ọsọ pé kó lò á ti ń fọwọ́ ajá nílò sí iná máa ti yá ti yìí gbogbo ẹ yóò tọba jẹ ti dẹ́ṣẹ̀ láti òdì ń dẹ́ṣẹ̀ ń lọ aláìmọ̀kan ni kòrónú kan tó tóbi ọlọ́run gáfúlà ìfọnúfọ́ra ìgbàgbéra ọ̀sẹ̀lẹ̀ sí iná ló fi dá ní òdodo afáwa ipe almufassirun qala almufassirun àwọn onímọ̀ tí ń túmọ̀ tafsir tí ń túmọ̀ Qur'an wọ́n sọ pé kullu man 'asa Allaha summiya jahilan gbogbo ẹ̀ ń bá ti tẹ ọlọ́run ọlẹ́tọ̀ọ́ kápẹ́ ní jahil aláìmọ̀kan wọ́n sì mú a lè pé dídí ànábi sallallahu alaihi wasallam wọ́n ń pè ní asúrù jahiliya asúrù jahiliya asúrù àìmọ̀kan nípa pé wọn ò tẹ̀lé tọ́lọ́run ó ní ọlọ́run bá àlejò ọlá ọsọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí nǹkan nínú Quran lórí pé ẹlẹ́ṣẹ̀ dáhìlì ni fífọ́nufọ́ra ṣẹlẹ̀ sí ni àìmọ̀kan ṣe ni tí ọba tó bá mọ̀kan ni tọmọ títóbi ọlọ́run kò ní jí nínú ẹ̀ onítọ́wà ní sọ́ọ̀tù Yusuf Yusuf ayà 33 nígbàtí ìyàwó Firaun ìgbà náà tó sojú kòkòrò Yusuf pé Yusuf ọba bá ń ṣe tí ọ̀dà àbọ̀ tọ́lọ́ ń ti dáàbò bo Yusuf tọ́jú ànábì Ọlọ́run tí ò ṣe wọ́n wá ń gbórúmọ̀ káàkiri ní ìlú àwọn obìnrin ọdún àti tẹ́jìgbọ́n ta àá ìwọ àrìyàwó ọba ṣetán yìí ọmọ ọ̀dọ́ rẹ̀ kò tí a rí èèyàn kan tí ọjọ́ ẹni yìí náà lù ọmọ ọ̀dọ́ rẹ̀ ni wọ́n pé wọ́n bò ń ṣe tí ọ̀dà pọ̀ ẹ sì lọ wò ó ní ìṣe ọlọ́run èèyàn lásán ni wọ́n ti dìnà àtọkùnrin àtobìnrin èèyàn lásán ẹni lásán ni wọ́n ti dìnà èèyàn gidi tó níwà gidi kò ní lọ ìsìnà àti lọ́kùnrin ni o àti lóbìnrin ni o ẹni lásán tí ọ̀lọ́mọlúwàbí lára ní máa lọ ìsìnà bóò ní ó ti wá rí ìsìnà ọmọ ọ̀dọ̀ ìlórò kó wọn ó rí lò nígbà tí rí ra tó di wàhálà tó di tó àti ogun àwọn obìnrin ọ̀gbẹ́ mo sì gbọ́dọ̀ mọ́ dá ìyàwó ọba lóhùn gbogbo wọn pátá ó gbóúnjẹ kalẹ̀ fún wọn ó sì fọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ fi gé gbogbo ni wọ́n fi ṣètò jíjẹ ó ṣe bẹ́ẹ̀ ó tún fún wọn ní kílò kọ̀ọ̀kan títa kárí kọ́ mọ̀ ọ̀rọ̀ gbọ̀kú lórí ẹni tó bá jókòó tí wọ́n fún wọn láàfin ìgbà tí wọ́n ti mú ọ̀bẹ lọ tí wọ́n ti ń gé tí wọ́n gé lóní Yusuf ọ̀jáde ọ̀sán kọjá lásán ìkọjá tó kọjá báyìí tẹ́lómi ìjẹrẹ́ ka ọmọ ọlọ́ni wọ́kọ̀ káàna ìdíyàwónà wàkúnnà haṣẹ lìláì má hádá báṣàrà ní hádá ilá mẹ́làkún kẹbí wọ́n ni àá téèyàn rí àjùmọ̀láìka tó nínú gbàgbọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn láti láíláí tó mọ̀láìka máa rẹwà àdánù ni ní máa burú ni máa júwò àdánù ni rẹwà tí ọ̀bà níbà àdánù rẹ̀ ọkùnrin bí wọn inú gbogbo bí ọ̀rọ̀ inú gbó bí tẹ́ẹ̀tún pé tí wọ́n sọ fún ìtí ń jẹ́ egbére ẹwọ̀n sọ fún jẹ́wọ̀n fakọ́ mú ṣètí ọ̀bà ní bá tó bá fẹ́ lu ọmọ èdè èèyàn tó fẹ́ fi ọmọ èdè èèyàn lè lọ gbé ẹwà tó wọ́n láti jẹ́ pé màláìkà lélẹ́yìí lọ́jọ́ alápàdé lọ́dọ̀ ọlọ́kọ̀ọ́ rẹ̀ jíyàn ẹ̀ẹ́n ìyàwó bá sọ pé ìtẹ́ ìbúmi sí ń jò ní inú rẹ̀ ọwọ́ ẹ̀hùn bá gbélé ọkọjá lẹ́ẹ̀kan èyí ń gé ẹ̀yìn rẹ́ka òun sì bá gbélé tó fi ń sáàfò òun Yusuf ti wá mọ̀ ìpé ètè ìyàwó ọba ìfọ̀ apá kan náà onímọ̀ sọ wípé kódà àwọn tí ò bá gbélé gan tó ti ń dètè pé ah, bó làwọn ṣe rí ọkùnrin yìí lọ́wọ́ sọ wípé ọlọ́run wá ní ti Yusuf sọ fọ́ wípé kọ́ọ́lá rọ́bì síjínú àhábò iláyà mi máa yẹ̀dìrú náà ní ilé yìí وإن تصرف عني وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين الله أكبر ànábì ọlọ́run táwa fi ń já hìlù ni láti láláì mọ̀tà ní láláì mọ̀tà kọ́lá yusufu sọ pé rọ́bì yẹn pé yá rọ́bì wọ́n ti fa yá rẹ wọ́n ti fa yá àti nìdá àti àlìfẹ́ wọ́n ti fa rẹ ìdọ́fà bí wọ́n ti kó náà rẹ̀ nínú tí wọ́n jọ̀rọ̀ dáńtọ́ méde lárúbáwá ni hasbu ma huwa ma'lum pé pé a ti mọ̀ tí ò ní ìdíkásẹ̀ mọ̀ wàhálà lórí àlèpárẹ́ ìní ó tó jẹ́ kọ́rọ̀ òdùn lọ́lọ́run sọ pé Yusufu àádìdí àníháàdá yẹn pé yá Yusufu àádìdí àníháàdá ẹ̀dìpá yá rẹ̀ qala rabbi sijinu ahabbu ilayya mimma yi ilayhi onírè ọlọ́run kí nwa wá wà ní àhámọ́ lọ́dọ̀ ọba kan

asbu ilayhinna èmi náà dẹ́n tí ọmọ jẹ̀rán wọn tí ó sẹ̀rí bí wọn ẹ̀sẹ̀ tó ọba dá àánú ọlọ́ọ̀ni ni máa ń gbẹ̀yàn kejì wọ́n lọ́ọ́ gbọ̀n ni máa ṣe kíni máa ń ẹ̀ nínú ní èèyàn méje tọ́jẹ́ ní ẹ̀sà tí ẹ wà lábẹ́ gbòógì ìjọba obìnrin ní

mùsùlùmí náà wà á dẹ dẹ́n tí ò ní àròjinlẹ̀ lẹ́yìn kọ́ bá wọn àbí ọ̀bá wọn ẹni tí ń ṣe jù náà láròjinlẹ̀ ni kọ̀ láròjinlẹ̀ ẹlòmíì ìyàwó rẹ̀ gan bẹ́ńlé kó tó tún lọ́mọ ṣe jìnnà ẹlòmíì kò tí ì fẹ́yàwó yín lọ ṣe jìnnà tá ní ọmọ lọ fẹ́yàwó ń bọ̀ ọmọkùnrin ti tó bẹ ọ̀bẹ́ni ẹ ń bá lọ ṣe jìnnà yóò tún máa sá pé kọ́mọ ọmọ jẹyọ ń bẹ̀ kọ́mọ àdìsọ lẹ́nu bóyú bá lè jẹyọ ó tún lọ yọ dànù ni ẹni tí sì ń yọ ọmọ dànù à níborí tiẹ̀ náà bọ́lá ní òkú wọn yọ wọn náà dànù bọ̀ wá ń yọ ọ̀yàn dànù àsìkò ọlọ́run bọ̀ ọlọ́run bí ọ lè láyé tó bí ọ lè láyé lálìkì àmọ́ wàyí dálé mọ́ owó dàtú sókè láti bí ayé dàmbé nǹkó ti láti nínú rìwáyà míì wàyí dálé owó dàtú sáà láti bí ayé dáńbì ń kó tí ó sì tọ́bájọ́ ìgbìn alìkìyàmà bá màláíkà bá ṣe ń béèrè lọ́wọ́ ẹni tó pa ọmọ nílé ayé igbe gílódé tó ọ̀pá ní béèrè jí ọmọ bínú jí ọmọ rẹ sáà tó tọ́mọ ní ó dà inú sọ́kàwé ló ń wùdú tínú rẹ̀ ọba jẹ́ pé ẹ̀dá tó ọmọ pamọ́ rí téèyàn ọba jẹ́ kó pa ọmọ gan tó ní bá fẹ́ ẹ̀ẹ́ tíráì láti mọ sẹ́ẹ̀tì ẹ̀ sísàkọ ní àbábo ẹ̀sì fún ló kọ nínú Islam ẹ̀fún ló kọ tọba dógóngónú tàwọ̀ṣíìlù lẹ́gbẹ̀ẹ́ táwọn àfáà sọ kò sí ìwọ̀n tó kò tó pẹran fún kébí pẹran ní pé ọlọ́run fún ọlọ́mọ mo ó fi pẹ̀ lálìkì àmọ́ nínú ọmọ tó ní ó dàbí òsì láyé ní bóò ní kẹta láyé mọ́jú lọ mo fi pẹ̀ bó ní mi láyé wọ́n pò náà mọ́ mo ó pè lágbájá ọmọ lágbájá ọmọ rẹ̀ rèé o ọwà nù tó bá pé ọ̀sàfọ́fà ọwà nù tó lọ́wọ́ tó fi gbékù rẹ̀ gájọ ńlá sí àwọn kó ṣe sùúrù bọ́lọ́ tó ní oṣù sẹ́mọ́lá tí ó ti ti ti mọ́ sẹ́bọ ìwọ òṣìṣẹ́ bọ́ sọ́lọ́n ó sì gbà ó fún tó bá ti ní tẹ̀ tẹ́ẹ̀ mọ́ rẹ̀ ìlọ́wà wá àwọn akáàrò òjì lànà sọ ní mẹ́tàlá ráfàtùlá kìí ṣe kó jómi gbédè lágbá tí mo wá nù ráfàtù àánú ní jẹ́bẹ̀ ní mọ́tù ìdẹ̀kùn ọlọ́ ní jẹ́bẹ̀ wọ́n èpè níẹ̀mù wọ́n èpè ráàmù ráàmàtù náà wọ́n pè ṣùgbọ́n èsì kọjá tí obìnrin ọjà ráfàtùlá ráfà àbí fún lóko tó yẹ pé ọkùnrin àti obìnrin ó lè ìyẹn wọ́n wá fi pè mọ́ yàn níjọba ìdàlẹ̀ kìyà wọn. gbogbo ẹ̀tọ́ lọ ṣe wẹ́ẹ̀bù ọlọ́nkọ́rọ́ wọn lójú o. anábì anábì yusufu alayhi salatu wasalam ó ní wá kún mìnàlì dáhìlì ìrẹ́ ọlọ́run wà ìlà tẹ́sírìfù àní kéèdàhùn náà àfùgbò ilẹ̀ ìhìn náà wá kún mìnàlì dáhìlì ìrẹ́ ọlọ́ntọ́ ọba mú ètè àwọn èèyàn yí àwọn obìnrin kó mú kúrò lọ́dọ̀ mi kí má bá wọn ṣe tí ọ̀dá èmi náà dẹ́ tí ó sẹ́rí tí wọ́n nìyẹn ìwà á jẹ́ ìkan nínú ẹni tí ò láròdínlẹ̀ àìláròdínlẹ̀ ó so torí ẹ̀rọ sọ wípé inú ẹni tí ń ràn kan dáadáa lọ́dọ̀ ọlọ́run ọwá ń tí bá lọ́dọ̀ náà bá nìkẹ́ ọlá ọ̀tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ ìsìn tó sì mú dẹ́ṣẹ̀ ó náà ni pé àìní àròjinlẹ̀ mínẹ̀lì dáhì ní ilẹ̀ tó sọ́mbì ó lè jẹ́ pé àìmọ̀kẹ́yẹ ìtumọ̀ rẹ̀ náà ni ṣáwọ́tì bá ti fẹ́ kan ti ń bẹ́ẹ̀ ìsìnà tó fẹ́ ṣe àdùkẹ́ ti ń bẹ́ nú ẹ̀mí rẹ̀ tó fẹ́ bí yá rẹ̀ ọtí tó fẹ́ mu àdùkẹ́ ń bẹ́ nú ẹ̀mí rẹ̀ tó fẹ́ bí yá rẹ̀ irọ́ tó fẹ́ pa ojú kòkòrò kan bẹ fún ọ tó fẹ́ àtìfù ẹ̀ iná lọ́sọ̀ọ́ di dáhìlì lọ́sọ̀ọ́ da láì mọ̀tàn owó olùdó nǹkó jẹ ojú kòkòrò ẹ̀ kìíní bẹ fún ọ tó fẹ́ ti bí yá bùkátà rẹ̀ ìlọ́sọ̀ọ́ da láì mọ̀tàn ọba àjẹkù fẹ́ sọ̀rọ̀ ọgbà pòfẹ́sọ̀ nù jáàdù nígbà ìmọ̀ kan pa ẹ̀sẹ̀ tó ń dá nìyẹn. jáàdù yẹn àìmọ̀kan yẹn yóò tún máa lọ ìgbé wípé ètì bá wà wà nọ́ọ̀sì fi wá fi tìrà ní màṣíà ìmọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu ṣẹ̀tàn tí ń tàn yẹn jẹ lásìkò tí yẹn fẹ́ dẹ́sẹ̀ yẹn inú ẹ̀ náà tó di pé ádámù lè rí bìmá àlímọ̀ bìmá ádámù lè ámánì bèmọ́ àlímọ̀ ó lè bá òmìnà làákì so kọjá ipé èèyàn olú òdodo tọ́mọ̀ lásìkò yẹn ó ti mọ̀ pé nǹkan yọ ọ̀dá tó ìjọ torí bọ̀dọ̀ òdìdá ìlú bẹ́ẹ̀ náà ni ádámù lè tẹ̀ṣẹ̀ àárí àwọn ádámù mùbá láti bìkọ́dìrì àdáàbì bìkọ́dìrì àdáàbì láì tààlà bìkọ́dìrì fẹ́ dẹ́ṣẹ̀ pé ọlọ́mọ tó fi níyà òye ọlọ́mọ tó ló tẹ̀ ó ti gbàgbé ẹ̀. sò bẹ́ẹ̀ náà sì níbi kọjá pé ìgbàgbéra ọ̀sẹ̀lẹ̀ sọ́kàn rẹ lásìkò yẹn lórí wa ní adé gan kánà lọ́wọ́ sọ́lọ́ lọ́wọ́ àdìwọ́ sọ́lọ́ tó pé láyé sílẹ̀ záni sí ilẹ̀ yẹn sílẹ̀ wọ̀ ẹnìkan kò ní ṣe sì náà lásìkò tí ń ṣe sì lẹ́yìn ó sì jẹ́ mọ́ ní òdodo. bẹ́ẹ̀ náà ló ní bẹ́ẹ̀ náà ni ọtí mọ́mú láti fi mú lọ ọgbà ojú ẹ̀ bẹ́ẹ̀ náà ló lè jíjà inú àdé ti mí òjí ọlọ́sọ̀ sọ́là sọ wípé ìmọ̀ ni ọ̀dà yóò ti yọ kó bá rẹ̀ láti òtí ṣe náà lọ àti ìṣẹ̀dá lọ yóò sì wá sẹ́ni padà sínú ọkọ̀ yóò wá sẹ́ni òun ò sì ní í ṣe bẹ́ẹ̀ lọ ọlọ́run lè sàánú ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ ó lè má ṣe bẹ́ẹ̀ lọ ó jẹ́ pé yóò padà bẹ́ẹ̀ nígbà tó gbogbo ń bá tún lè ṣẹlẹ̀ sí. àwùjọ́lá bá ti ṣe ìtọ́ ní alẹ́ àti kí èsì ó bò láàkàì rẹ̀ torí àlọ́ jẹ́ pé àlìkìlí jáírù ẹnìkejì ni ẹ ẹni kẹta káàlá àfẹ́rú ẹ̀ òun náà ni rọ́jù ló mú tàmáàdín fi tẹ̀kùrí ìwẹ́lùkàtọ̀ ya ẹ̀dú ni pé ọ̀rọ̀ rẹ̀ ti kọjá sísọ ó ti kọjá àlà ìkàn dẹ́fẹ̀ẹ́ lọ ni ìkàn ti àti ètò níbi ń tọ́jọ́ kó ṣe ń pa ẹ̀sìn irú rẹ̀ ọmọ jágara ìjọba rẹ̀ ọmọ yẹ jágara ń bẹ̀rẹ̀ rẹ̀ yẹrìjú rahmatullahi bila amali ìran kan àánú ọlọ́run láì ti sẹ́tọ́lọ́run fẹ́ ká ṣe irú ẹni bẹ́ẹ̀ ẹ̀tàn jẹ́ ní bá kí tàmá lásán àgbéǹde ìran kan irọ́ ìlíngbèbí lọ́lọ́ọ̀bá ti sọ́nù sùrátù nìsáà áyà tó tẹ̀lé ìta kàtúnlẹ̀ yẹn seventeen nìtẹ̀kan eighteen lélẹ́yìí ọlọ́niwà láìsàtì ìtàwọ́bátò lílẹ̀rí iná àmàlú na sẹ́yíyàt hàtà ìdá àdọ́rà àdá òmìnirí mọ́tù kọ́lá ilé ètùbùtù àn wàlẹ̀lẹ̀rí iná ya mọ́tù na wọ́n kò fà ìlà àìkà àtàdì náà lahùn àdáadá ní ọlọ́ni tó bá wọ ọlọ́run kò sí fún àwọn èèyàn tó ṣe pé wọ́n ń ṣe aburú lóríṣiríṣi wọ́n ń ṣe aburú lódìrán náà tí ikú fi wájú bá wọn wọ́n yọ wà mọ̀ ìkan kan náà wọ́n wà mọ̀ sọ pé ní ìtùbú sílẹ̀ ẹ̀rẹ́ ọlọ́run tuntun bábá yóò nígbà àkókò dé tó ti ní màláìka kí ló tó kù. ó ti tẹ̀ tí ó ṣe wọ́n ti rẹ́ kíní ọmọkùnrin rẹ̀ kú mẹ́ ọwọ́ ń tọrọ àforíjì alákàtẹ apákan náà wà fáṣọ ikú ó sì lè tọrọ àforíjì náà nígbà tí kú ò tí ì dé ẹ̀wù ti tóbi ọlọ́run ṣùgbọ́n ẹjọ́ tí ọmọ ìgbóyò dodo ìní àforíjì òun tó ń tọrọ àbódodo kọ́ ìjọ ọmọbìnrin bá kọjá wájú ẹ̀ wọ́n lẹ́wà tó tún wá ń kàbámọ̀ pé yá tí ìbá ti kíní tó ti lọ òun ìbá lọ lára ọkùnrin yìí obìnrin yìí <laughs> ó àjẹpẹ́ tó bá rọ́ ìlú tí wá tẹ́lẹ̀ nù ọlọ́run ní kò sì túbá fẹ́ pé pé ń bá kú dé tí ń pọ̀ka kú ní wà ń sọ pé wọ ọlọ́run kò túbá ní ìsìnkọ̀ràn mọ́ wàlá lẹ́ni iná yẹmu tu ọ̀nà wà hàn kó fà á bẹ́ẹ̀ náà làwọn tó lè pé ń ó lè fẹ́ ṣe kọjá ipé kèfèrí náà ní ṣe é bọ̀ tí kú fi dé ó sì lè fẹ́ ṣe kọjá pé ìsìláàmù náà lóòrùn ṣe é bọ̀ tí kú fi dé torí ẹ̀ ló nke bá ń ṣe ó ní àmùrè lórí ẹ̀ ó ní ìpínlẹ̀ ọkàn tó le lórí ẹ̀ ìdènà ti sí ikú má jìnà sí ní súẹ́súẹ́ pàákì kò ní òní wánú gbèsè ayé rẹ̀ mọ́ torí tí kú bá dé àwọn nǹkan tó ti fi pamọ́ bí bí bí nǹkan kan lẹ́wà gbọ́n bó ń wá ewé ẹgbẹ́ lágbáyé ewé ẹgbẹ́ kò sí islam ń bínú kúbú rẹ̀ tó fi ilẹ̀ ọkàn fi ilẹ̀ pé ẹ̀ tó bá rọrùn tó bá fẹ́ mi tán yóò tún bọ́ jẹ ọlọ́run mọ́tàjà tán lórí islam ọ ọlọ́run kò sì tún bá báwọn ìgbẹ́ bá kú tó yẹ pé ńgbà wọn ó kú orí kèfé ni wọ́n kú sí ulaika tadina lahum azaban alima ọlọ́run ní àwọn yẹn ńlá pèsè iná tí máa jóòyàn ẹlẹ́ta ìró lápèsè ẹ̀ fún wọn àgbé ìrìnta wá nípa ọmọ ní àti ìfọkàntẹ̀ ta nípa ọmọ ṣe yẹn pé ọmọ ṣàfọkàntẹ̀ àánú ọlọ́run àánú ọlọ́run àánú ọlọ́run tí wọn náà bá fẹ́ ṣàánú kejì ọmọ bó máa ń ṣe ọlọ́run tó wá ju tiẹ̀ lọ

ọ ma ilé kí ni àánú ọlọ́run àti lórí rahma àánú ọlọ́run nígbàtà ń tú àrùráhàmà ní rọ́hì aláàánú ọlọ́run ni ṣùgbọ́n tó fi ń ká sọ́mbà yẹn o náà ní wípé ìwòye mẹ́ta tó bá sì wù o sì wòye mẹ́rin bẹ́ẹ̀ ojú kan náà ni ọjà sí alákọ̀ọ́kọ́ àánú ọlọ́run káàkiri rahmatun àmà àánú ọlọ́run tọ́kárí gbogbo ẹ̀dá ìyọba àmọ́ tẹ́lọ́run ẹ̀ sì rí àánú ọlọ́run lára rẹ̀ ọ wà ní ìyàgbé ilé fáànù ọ̀sẹ̀lẹ̀ fún ọ náà kì í wà dúnbò yí pé ń bo ti sẹ́lọ̀ òní bẹ́lọ̀ mọ́ ẹnìkan ní ọ̀sẹ̀ àmọ́ ọbọ̀ ṣàjọ́ àtọ́mọ fún lówó ọ̀ntara jẹ wọ́n gbọ́ ìwọ náà sí gbẹ̀gbẹ̀ lẹ́sù ṣe ṣe tó tó à àǹdírí ní ilà ayọ̀ yóò bá èso ti mọ̀ pé tọ́lọ̀ ń bá jẹ́ ìdájúde tán kò sùn fún wọn iná àbàjẹ́ náà ọwọ́ afẹ́ kéèkù gbogbo ẹ̀ ọwọ́ ẹ̀ kéèkù gbogbo ọlọ́run ló wọ́n lọ di ilẹ̀ lára dìgbà kan ìgbà náà ni ìgbà tí àwọn èèyàn bá kú sátàjà nù ọlọ́run àti kí mẹ̀láìkà kú ọ̀pá òun náà. sàánú ọlọ́run tó kárí yẹn mọ̀kọ́ wà fún wọn náà kó dà kọ́ dẹ́sẹ̀ a ní ọmọ kékeré èèyàn ṣàdúrà fún ọ gbàgbọ́ yé Islam dáadáa o ẹ̀ ń torí pé àmì ẹni ọlọ́run bẹ lára rẹ̀ ọ̀fẹ́ sí ní àjò ọ̀fẹ́ travel lọ́la o ṣàdúrà fún kò sí wọ̀ mẹ́ nínú sẹ̀rẹ̀ Islam kìí ṣe pé wọn náà ṣe lọ́wọ́ ìbọn náà ọmọ ti gíní o ọmọ ṣàdúrà dára rẹ̀ kọ̀wá ní ìdíkáwá sẹ̀yẹ́ dọ́bẹ̀ kọ́wá gbà kèsìkọ̀sádùn àgbẹ̀rẹ̀ fún owó àgbàǹgọ́ ilé òtúmọ̀ pé kó náà wá máa wúra rẹ̀ ń wú ẹni ẹ̀ta kan ike wùlé àdúrà máa ń gbà lẹ́nu òun yàtọ̀ tẹ́ tọ́bẹ̀ òun ṣébí àkọ́ ọkọ sáwà lárí ìyàtọ̀ ọkọ sọ́nà kárí lẹ́yìn ọlọ́ láàrin wa àtọ́lọ́ lọ́wà ó lè jẹ́ pé ìwọ gan burú lọ́dọ̀ ọlọ́run jẹ́ tó ní ọ̀sàdúrà fún lọ́wọ́ bóòdó ṣe wá wúra rẹ̀ ń wò wípé ìwọ làbá owó lọ́kàn ẹ̀mú wa ẹgbẹ̀rún ọlọ́run tó tó bọ́ ẹmọ́ tó sí àgbọ́yé o àní ẹmọ́ ṣe sàrá o èyẹ lè ṣe sàrá o èyí ìṣẹ́ tọ́jà àfá o ìgbẹ́ni ẹ̀bá ti wò ń tálákà ó níbi kan èyí ò sì fún ṣe sàrá mọ̀kọ́ wa lọ mọ́ Islam lókè bí Islam ṣe mú wá nù pé wà fáà ní kó jókòó síbi ìdí kọ́ ọmọ gbàtàrà Islam lọ́sọ̀ yìí àánú ọlọ́run wà pẹ̀lú kálukú kálukú ó sì máa sàgbé ìlera tó jẹ́ mú mi ní òdodo yálà dẹ́ṣẹ̀ ni o àbí ọ̀dẹ́ṣẹ̀ ni o àánú ọlọ́run ọmọ sàgbé ìlera bẹ́ẹ̀ náà ni àánú tó jẹ́ tọ́lọ́ máa ṣe fún àwọn ẹni rẹ̀ máa ṣe fún àwọn ànábì ọlọ́run máa ṣe fún àwọn ẹni ọlọ́run máa ṣe fún mímí ní òdodo tá a bá tún káwòye míì pẹ̀lú àánú yẹn àánú yẹn atúnlẹ̀wò yóò mí ń pa pé ọlọ́ọ̀bá a máa jẹ́kọ́jẹ́ pé tí èèyàn bá ń tọrọ lọ́dọ̀ ẹ̀ kó fún yàn àbí tí èèyàn bá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ torí pé kò ní kọ̀ fún ọ àti pé abúkan ni ó ti bẹ́ lọ́n tí wọ́n lọ́n ọmọbìnrin yìí ní ọjọ́ bọ́sílọ́ ó fẹ́ mi mọ́tò tí mo ń wò yìí ní ọjọ́ bọ́sílọ́ fi rà ọlọ́run sì máa bú oríṣiríṣi lọ́wọ́ àgbẹ̀ kò fún ọ. yọ wà hàn náà fún ọ ọ wà máa àdéhùn ti ọlápọ̀ máa ń hàn náà fún ọ àtúntà tó ní ó ní aburú tó fi tì dànù kúrò fún ọ. ìyá ilé kẹta tẹ́ẹ̀fù wà nú ọlọ́run tẹ́ẹ̀fù mọ́ ilé rẹ̀ òun náà ni pé àwọn àánú ọlọ́run ní tó fojú náà kéyìn ó tètè mọ̀ pé àánú ọlọ́run rẹ̀ ìmí tí ò fojú ni wà ní àgbéǹlé pé àti tó fojú hàn àánú ọlọ́run àti tí ò fojú gbogbo osisi tí yẹn bá wá wà yọ mọ̀ pé òun yínú àánú ọlọ́run tí ò ṣe jẹ lọ́lọ́run fi sọ pé wa rahmati wasi'at kulla àánú èmi ọlọ́run ọkàrí gbogbo nǹkan pátápátá ní Suratul A'raf àyà 156 bá tó wá ní wo àánú ọlọ́run yìí Etu wá rí pé àánú ọlọ́run míì a ń pè ní àánú tó ṣe pé mùsùdáwájà ni ni àánú ọlọ́run tó jẹ́ kíni tó jẹ́ tí ò sí tó fẹ́ ṣe sí ju wípé fún ọlọ́run bá ní lọ. apá kan rẹ̀ ti kọjá ṣùgbọ́n a tún pa wọ́n nǹkan míì tọ́lọ̀ ń ṣe tó ṣe pé èèyàn máa wò lọ́ọ̀kan báyìí tó sì jẹ́ pé ìkángun rẹ̀ ìyá ni ṣùgbọ́n tí ẹ̀ bá ń wò bẹ̀rẹ̀ àánú ni lágbọ́dọ̀ ọlọ́run. èmú mi lọ́wọ́ àmọ́ tàgbé lé ipe àánú tó ń lọ lọ́wọ́ ní ìjọ ọjà ìkẹgbẹ́ ọjà sí àlọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ ní àfẹ́fẹ́ alẹ́hákùmù tàkàkùrù àtàzúrú tó múlímọ̀ ọ̀bìrà kálá àtàwọ̀fọ́tà àlàmùn tó mọ́kànlá àtàwọ̀fọ́tà àlàmùn kálá àtàwọ̀fọ́tàlàmùn ìmọ̀lẹ́yẹ̀fìn látàràwọ̀n nàlẹ́jẹ̀fìn tó mọ́ látàràwọ̀n náà àyìnlẹ́yẹ̀fìn tó mọ́ látàràwọ̀n náà yàwọ̀mọ́yìdìn ánìlẹ́yìn pé gbogbo ìdẹ̀kùn tọ́lọ̀ ń ti fún ọ máa ronú sí dáadáa o ìdẹ̀kùn náà la fi ń sẹlọ́run o ọwọ́ a máa sọ pé ọlọ́run mọ́jìkọ́ ọmọ fìdẹ̀kùn ń sẹlọ́run kíkangun rẹ̀ kó lè bá jẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ ìjàlé ayé yìí ọmọ rẹ̀ kú lọ́tọ̀ rẹ̀ lásìdẹ́ǹtì ìkẹ́nu ojú lọ méjèèjì lọ kò lè sọ̀rọ̀ dáadáa ni kò lè gbẹ́sẹ̀ dáadáa ni lóríṣiríṣi èèyàn máa wò wò pé ìyà tó mọ́mí ní òdodo gbogbo mùsùlùmí àtọ́bá wá bá yọ mọ̀ ní àgbèlè ìpé dáadáa ní ọjà sí fún lọ́dọ̀ ọlọ́run tọba sì ní lẹ́bi bẹ́ẹ̀ wà láì nílé ayé ọlọ́run lè fi àánú gbẹ ọ̀hún bẹ́ẹ̀ kó tó wá lọ bá ìtọ́gbà níwájú ọlọ́run fún yóò wá ti kí ọ ní ìsìntọ́mù náà sọ́ra yìí wò kú yìí sọ̀tọ̀ fúsọ sọ́ra yìí àtẹ́ǹdì láwọn èèyàn sọ́ra yìí sọ̀rọ̀ ẹ̀yìn bèlè pàṣẹ ẹlòmíì tó jókòó lórí bẹ́ẹ̀dì lọ́sítù tẹ́nìkan bá wá wà bẹ́ẹ̀ lórí ọsítù tó tó wà lórí bẹ́ẹ̀dì táìsàn sí kí bá tó wá ń dẹ́tẹ̀ bẹ́ẹ̀ á ẹ̀kọ́ mi lọ́mọ̀tàmú ẹ̀ sọ àánú agbọ́dọ̀ mọ́ra ti àgbélé mọ́mìnì ọgbọ́dọ̀ gba ẹgbẹ́ ọlọ́ọ̀bá àlejò ọlá ọba tí èèyàn máa rankan rẹ̀ fún àánú rẹ̀ ní kọlọ́ndákùn kọmọdé àánú rẹ̀ dúró lórí wa o àwọn ayàwó akọni Koran tí ń sọ̀rọ̀ ń pa pé ìyẹn gbọ́dọ̀ máa ní àgbélé àánú ọlọ́run kó sì máa ní àgbélé ọlọ́ọ̀bá àlejò ọlọ́run sọ ní Kùránì ní Suratul Isra àyà 57 ọlọ́run ní ulaika alladhina yad'una yabtaghuna ila rabbihimul wasilata ayyuhum aqrab wa yarjuna rahmatahu wa yakhafuna 'adhabahu inna 'adhaba rabbika kana mahdhura ọlọ́run ní ulaika alladhina yad'una àwọn àjẹ̀nú tọ́jẹ́ ẹni ibú tọ́jẹ́ káàfì àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí a jẹ́ ní ibú tí a jẹ́ káàfì tí a wá ń jìrẹ̀ bẹ́ẹ̀ tí a ń ṣàdúrà wọn tí a ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn tí a jẹ́ ní rí tí a kà á ti báwọn ẹni ẹni ti nǹkan yẹn fún wọn. àbí o bá mi àwọn míì màláìkà ni wọn láwọn ń sìn láwọn ń bẹ́ẹ̀ àwọn bí àwọn ẹni rí ọlọ́run wọlá àbá wa wọlá ẹnìkan ọlá lásán lu ẹlòmí ọlọ́ọ̀bí sàárì rẹ̀ yóò ní ẹsẹ̀ gbá wọn fún òṣùwọ̀n sàwọn fún ẹlòmí ń pa ànábì ọ̀tọ̀ bí ànábì ìsàlẹ̀ sọ̀rọ̀ sọ̀sọ̀là táwọn kan pè ní Jesus Jésù ẹlòmí ń pè àwọn ẹni eré làwọn ẹni wọ̀nyí wọ́n wà á máa bẹ̀ wọ́n bí ìgbà tí ẹ̀tọ́ ẹkùn ojújú kọ́ lọ́wọ́ mọ̀ lójú ẹ̀kọ́ wọn ọlọ́wọ́ á sọ fún wa pé wùlá ìkẹlẹ̀dì yìí náà yẹdi rúmùn àwọn ẹni rẹ táwọn èèyàn wọn yìí ń dojú àjọ akọ yẹbùtà gúnlẹ̀ ilẹ̀ àrọ̀ bí mo ní wá sí ìlàdà àwọn ti kó káàdì bí kò sí nǹkan fún ọ ẹlòmíì ọmọ ìsìláàmù dáadáa o yóò dé yóò jẹ káàbà yóò ló ti ohun ti bẹ káàbà yẹn ẹlẹ́mi yóò dé Mẹdínà yóò ló ti ohun ti yẹn ẹkún orí nínú ilé ayé o gbọ́dọ̀ káàsì yìí ọlọ́run láwọn yẹn gan àwọn gan wọ́n sálápá tètè kí ń wá ọlọ àwọn gẹ́rẹ̀rẹ̀ kan àánú ọlọ́run wọ́n yà ká fún ní àdàbà wọ́n sì bẹ̀rù ìyá ọlọ́run iná àdàbà rọ̀bìkà káàdà máa ìyá ọlọ́run ti sílé wọ̀ fúnra àwọn èèyàn báyẹn. torí ẹ̀ pé mọ́mí ní òdodo ọgbọ́dọ̀ mọ ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run tó ń sọ nípa ọlọ́run nínú àyà 218 ìbẹ̀lá fẹ́sùn sí insha Allah ọlọ́run sọ pé innal ladina amanu wal ladina hajaru wa jahadu fi sabilillah ulaika yarjuna rahmatallah wallahu ghafurur rahim dájájá àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́run gbogbo ìgbà tó bá ti rí àmọ̀ nínú Kùránì Muhammadin sallallahu alaihi wasallam àwọn tí wọ́n nígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam walladina hajaru tí wọ́n ṣe hijira wajahadu fi sabilillahi tí wọ́n ti ń ṣe jihad tí wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ́run ulaika yarjuna rahmatallah àwọn ní retí ìkẹ́ ọlọ́run tẹ̀gbà tó fẹ́ra mọ́tò kò ní ìdókòjọ́ bẹ́ẹ̀.

níta bá ṣe tó kú díẹ̀ káàtó kọ́lọ́n kọ́ sàmójúgbò fún wa ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار